الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد روى علي بن أبي طالب رضي الله تعالى عنه أحد الخلفاء الراشدين روى أنه بعث يوما والزبير والمقداد بعثهم رسول الله صلى الله عليه وسلم إلى روضة صافي وكان توجيهه صلى الله عليه وسلم إياهم في سطر واحد اذهبوا إلى روضة خاف فإن بها ضعينة ومعها كتاب فخذوا منها هذا الكتاب قال علي رضي الله عنه فانطلقنا حتى وصلنا إلى روضة روضة خاق ووجدنا بها ضعينة كما أخر بها أخبر بها الصادق المصدوق قال فسألناها أين الكتاب قال ما معي كتاب أخبرنا صادق المصدوق الموحى إليه من رب العزة والجلال أن معك أن معك كتابا قال علي فقلنا لها لتخرجن الكتاب أو لنلقين الثياب قال فإذا هي أخرجت الكتاب من عقابها فماذا في الكتاب فتحوا الكتاب فإذا هو من أحد صحابة رسول الله صلى الله عليه وسلم يقال له حاطب ابن أبي بلتعه من حاطب ابن أبي بلتاعة إلى أناس من قريش صحابي من صحابة الرسول صلى الله عليه وسلم يكتب خطابا يرسل رسالة إلى ألد أعداء النبي صلى الله عليه وسلم ما محتوى الكتاب قال علي فإذا هو يخبر كفار قريش ببعض أخبار النبي صلى الله عليه وسلم أن يكتب سر النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لما وصلوا إليه وقرئ عليه الكتاب هنا الملحق قال يا حاطب ما هذا تكتب عني إلى أعدائي من كفار قريش يا حافظ ما هذا أعطاه الفرصة للبيان فإذا بحاطب يقول رضي الله تعالى عنه نعم الكتاب مني أنا كتبته يا رسول الله صلى الله عليه وسلم أنا كنت ملصقا بقريش لست من أنفسها وإن من معك من المهاجرين لهم أقرباء في مكة يحمون بهم عشيرتهم ووددت أن تكون لي يد عند قريش أحمي بها قرابتي عندهم ووالله يا رسول الله لم أفعله ارتدادا عن ديني ولا رضا بالكفر بعد الإيمان وقال المربي العظيم النبي الكريم المصطفى صلى الله عليه وسلم قال يا جماعة صدقكم حق صلوات ربي وسلامه عليه إن من أهم ما افتقدناه في عالمنا اليوم وحسن الظن بالآخر النبي صلى الله عليه وسلم هو يضرب أروع مثال حتى لمن بدا منه بدت منه الخيانة ليست للنبي صلى الله عليه وسلم وحده بل للدولة الإسلامية كلها مع ذلك يسأله يا حافظ ما هذا حتى روي في بعض الروايات أن الفاروق عمر بن الخطاب قال ائذن لي يا رسول الله أن أضرب عنق هذا المنافق قال له النبي صلى الله عليه وسلم منافق إنه قد شهد بدرا وما يدريك لعل الله قد اطلع على أهل بدر وقال لهم اصنعوا ما شئتم فقد غفرت لكم هذا هو حسن الظن بالله في قمته بأروع أمثلة من النبي صلى الله عليه وسلم adúgbò lọ́dọ̀ olúwa ọba wa àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kó máa bá ọ̀gá wa síwájú ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹgbẹ́ máa ń tẹ̀lé lánàá ànábì náà tó fi ti àti ìyá àgbà ètùtù ọmọọta àfẹ̀mí àtẹ̀yìn náà fúnnú wọn. ẹ̀rí nínú ìlànà tá ànábì gbé kalẹ̀ fún wa àrẹ la fẹ́ fi tara wa jí lónìí ká lérò dáadáa sọmọlàkejì. ká má máa ẹ̀rí rìn Ah, ẹ rí bí wọ́n ti wò yín lẹ́ẹ̀kan òní. Ah, táwọn kọ́dà ẹlòmíì agbáyèrò aburú láàrin ara wa ń Yorùbá débi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ ilé yìí nígbè méjèèjì ní ọ̀gbọ́n. ọ̀fọ́ sẹ́nìkan ẹnìkan ti gbọ́ lóun lọ dìde òun lọ kí wọn ó sì débẹ̀ wọ́n ti ń wo bá aṣọ tó wọ̀ wọ́n lásọ funfun lọ́wọ́ wá fà wọ́n ti yẹ̀yẹ́ yìí ẹ̀yin ọmọ kébí ẹ̀ bá wọ aṣọ funfun lọ lé olókùn ọwọ́ ayọ̀ wọn nù ẹ̀nà ìlà wà ẹ̀nà ìlà mùsùlùmí kérò yẹn ọmọ dáa sọmọlàkì jẹ anabi orí bá wọn sallallahu alaihi wa sallam ìrù dáadáa kódà lọ́dọ̀ ẹni tí gbogbo ìta àti ìpalá burú lélẹ́yìí ànábì ò ní jèrè òkú yóò sì mẹ̀ǹké ní pé àhà nígbà tí n sì mọ aburú mọ̀ dáadáa náà òun lójó jẹ́ pé àlejò fún náà ló tán níbi lọ́rọ̀ bí ọ̀pọ̀ ọ̀pọ̀ àti àlejò náà lẹ́bi ọ̀rọ̀ èmi àti zọ̀bẹ́yìrù àti àdìlàpẹ̀dá àdùnnà àtùwàtì sọ̀hábì ànábì náà mẹ́tẹ̀ẹ̀ta àgbà sọ̀hábì ni wọ́n ti ọlọ anabi gbé wa dìde ńjọ kan ó ní ẹnde ẹlọ ẹlọ bí báyìí ẹ bá ìyá kan bẹ́ alẹ́bí ju ìlú ọ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ̀ ẹ ní lẹ́tà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ bá yín mú àlejò la gbéra gẹ́gẹ́ bí àtẹ́ká nẹ́bí pa wá sọ̀tọ̀tọ̀ àwọn adébí alẹ́bí láti bá yá ya bá àgbọ̀dọ̀ má bá ẹni ọlọ́run ránṣẹ́ sí láti sánmà lọ́la bá bẹ́ẹ̀ sọ̀tọ̀tọ̀ àwọn àrí kọjọ wọn lójú pé wọn bá wọn ti mọ pé àwọn gbà nígbà nẹbi kìíní yàtọ̀ gbẹgbẹ ìwọ ọ̀yá lẹ́tà ọwọ́ yẹn mú wa kò sí lẹ́tà fẹ́fẹ́ lọ́wọ́ mi o láti sọ fún yín pé mo di lẹ́tà lọ àléyò la sọ fún yà pé parẹ́ balẹ̀ ẹ máa kó mú lẹ́tà yìí wá rọrùn àbí bọ́ bá gba kó tó gbogbo ń tọ́ wọ̀ láti máa lo omi pamẹ́ sí àmọ́lẹ́tò sí lọ́wọ́ rẹ̀ ní àpò ànábì ní lẹ́tà bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìmánù nù wọn ò dáwùtò ànábì lọ́lọ́lọ́ àwọn sọ̀hábì ànábì ò dáwùtò rẹ̀ òun lọ́jọ́ jẹ́ péjọ́ tá ànábì darí ilé ìdájọ́ ìsọ̀rọ̀ ìwọ̀n mẹ́rọ̀ ẹ̀ wọ́n ń wí fáwọn èèyàn pé ẹ̀ẹ́dì tí mo rí lálẹ́ àná ọlọ́run gbé mẹ́rin rìn àjò lọ alukudu ní Jerusalem àtúnwá tún sábà lọ gbogbo àwọn ọ̀tá mùsùlùmí jọ̀nà gbé àlùmọ̀ yín ẹ̀rí ìjọba méje wọ́n wá sáré lọ bá pé ẹ̀ Abubakar ìjọ máa ṣe gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ lẹ́yìn rẹ̀ òun náà wàá rí lónìí pé ó kú lẹ́yìn ẹ̀ ó tún lòun lọ bìkan mọ́tímọ́ ibi tó yẹ pé bí wọ́n bá lọ bẹ̀ yóò rìnrìn oṣù kan kí ló jíjì Abubakar ìjọ náà kọ́pùlà ayọ́rọ̀ nàbí yẹ sọ̀nà lọ́wọ́ kó tó rí ànábì wọ́n wá rí fún un pé báyìí báyìí ó ní àwọn kọ́ọ̀là sí ànábì sọ bẹ́ẹ̀ ọ̀dà ilé dúpọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀nà fún ọ̀tọ̀ ọ̀dì òdodo lọ́sọ̀ tọ́sà dà ayé lójú kó wí ẹ̀rẹ́ ni àwa bá ẹ̀rẹ́ ẹ̀yẹ ò bá ní ẹ̀yẹ alẹ́ wá wo ìwọ̀n oníkéyìn gbọ́ bí gbọ́ bí báwọn sọ abẹ́ ànábì yorùbá àwọn ẹ̀dá òjò ẹ̀ nínú àdánwò táwa ní lónìí ni pé ìmọ̀ẹ́nì wa ń bí ọlọ́run kọ́dà sáà nẹ́bí lọ́dọọdọ àmọ́bẹ̀rún kan lọ lónìí ìlérò rè ẹ̀kọ́ tà nẹ́bí fi kalẹ̀ fún wa ìgbésí ayé tà nẹ́bí ti gbé tiẹ̀ lọ́dọọdọ lérò rè ti gbogbo èèyàn pàtàkì jùlọ ọmọ ẹ̀yà rẹ̀ mọ̀ mo ní kọ́dà ẹni tí a rí gbogbo àmì bí alágbóró lélẹ́yìí ànẹ́bí ó sì fún fèrò dáadáa báyìí ńgbà yá yìí rí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ dojú ẹ̀ lọ́ba tú abẹ́ ẹrun rẹ̀ abẹ́ ẹrun ló fi lẹ́tà ìpamọ́ sí òun náà ti mọ̀ pé lẹ́tà sẹ́nìkan ọ̀gbọ́dọ̀ yìí ni ńgbà bàbá mi bá lè tú aṣọ tó tú gbogbo aṣọ rẹ̀ tí wọ́n àti wọ́n máa wá máa tú irun rẹ̀ bí àmọ́ àléyò ni àwa sọ fún un pé nínú kó mú lẹ́tà yìí jáde sí i àbí gbogbo ní bẹ lára rẹ ló ti dá mẹ́jọ pípa mẹ́jọ lẹ́tọ̀ sí lọ́dọ̀ rẹ̀ òun kì í sọ̀rọ̀ ìmọ̀nì tí wọ́n ti rẹ̀ wọ́n gba lẹ́tà ẹ̀kọ́ nù wọn ọ̀nà yá yìí wọn ò fẹ́ ọyá àwọn náà ká lọ àlẹ́bí ni ẹ lọ gba lẹ́tà wá àti gba lẹ́tà máa lọ rẹ lókù àmọ́ àwọn mú lẹ́tà wá bá àtẹ́bí sọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ nu lẹ́tà náà nígbà wọn ò sí lẹ́tà ọ̀kan náà àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì lọ́kọ̀ọ́ tó náà bẹ jòkó jọ náà láwọn ọ̀rẹ́ ànábì sallallahu alaihi àwọn owó lọ́kọ lẹ́tà sí àwọn ọ̀tá ànábì àwọn tó kèfèrí ìkórè yìí tí wọ́n fẹ́ pàṣẹ jù sallallahu alaihi حافظ ابن ابي بلتع ló kọ sọ̀hábí náà jẹ́ ọ̀bì ọlọ́wọ́. òun ní ń kọ lẹ́tà sáwọn ará mẹ́ka nínú ìjọyẹkẹ màgbà nàbí mi o bí ìgbà téèyàn ń tó àṣírí fún yẹkẹ hẹn àti lójú kan lọ́hùn tó jà mọ̀ọ́mọ́ gbóni nǹkan tí ń lọ. aa gbogbo àwọn tó ha bẹ wò kí wọn wo lè fi ha dìbò wọlọ dẹ yìí wò àmọ́ àwọn yẹn ṣáájú wọn gba wájú ànábì o wọn retí òye àtẹ lọlọ ànábì wa mọtàbọ ẹ dákun gbogbo indications ló ti pé tán ó fi lẹ́tà rán ìyá ìyá ń fi lẹ́tà bọ abẹ́ ẹrun lẹ́tà rí nǹkan bẹ tẹ́yìn ọmọ fi babẹ́ ẹrun àwa já lẹ́tà rí pé ìjọ ọ̀dà náà la bá ń bẹ̀. wọ́n ti ń fi wọ́n ti mo fi nú tán ọ̀wá mú gègé ọ̀nkọ́ lẹ́tà sí ìwọ náà fi wò ó bẹ́ẹ̀ nìkan bá dárò ìwò fún ọ. ànábi kọjú ti lè yá àpò máa hà hátìmù kí ló dé sallallahu alaihi ànábì tó ráyè àti fún ní chánsì pé yàgbọ́ tẹnu ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́da léwu tọ́da tó gbòòrú tọ́da lúrú àìgbọ́ tẹnu ẹ̀ ní abẹ́sùn kan ní o òun èyí ẹ̀ sí ìkọ́lẹ́tà kó fi rán ìyá kan ọkàn wọ sọ funfun wá sí wá ń lè òkú ẹ ló ti di pé àmọ́ tó fi ọwọ́ ayọ̀ yín ni. ìrìn lásán lẹ́lòmí ìlà lẹ́lòmí gẹ̀ lásán ni wọ́n túmọ̀ ẹ̀gbẹ́ ẹ̀ yọ gẹ̀ làwọn fi. àwọn ọmọ ló ṣe é iwájú lẹ́lòmí ìgbé táwọn ọmọge nínú mọ̀jùmọ̀ ọkọ̀ òwe fún mi ni táwọn ọmọ rẹ̀ nu ọ̀dà ẹni mo ti gbọ́ èrò burúkú tí mo sì lè gbìyànjú gbèrò dáadáa sọmọlàkejì rẹ̀ hátìbù wa ń kó wa ń rò pé wà nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ èmi mọ́ kọ́ lẹ́tà yìí àmọ́ wà láàyè nǹkan lẹ́tà yìí nǹkan lẹ́tà ni ó di tèmi rí lẹ́yìn tí mo ti di mọ̀mí mo ti wà dídí lẹ́yìn rẹ̀ wà nẹ́bí sọ̀rọ̀ àmọ́ bọ́ bá kí n sọ kí ló mú mi ṣe ń tí mo ṣe yìí ọmọ bí mo ti mọ ní maka èrò ní yé ní maka á ti bò ń sọ bẹ́ẹ̀ bá nàbí èmi ò rí bí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí yìí mi náà abubakar kùrẹ́sì ni umaru ọmọ kùrẹ́sì ni ọ̀fùmánù ọmọ kùrẹ́sì ni aliyu ọmọ kùrẹ́sì ni wọ́n ní jí wọ́n wò máwọn èèyàn wọn la ní maka èmi ò ní àti bò ń sọ bẹ́ẹ̀ bá nàbí àwọn èèyàn mi ti ń bẹ́ẹ̀ lóde ń dàbí ọgbọ́n pé bí wọ́n bá jẹ ẹ̀wọ́ pé ní èlé náà bá ní wo pé tó léyìn àbí ò léyìn kémi náà ní nǹkan kan bí wọ́n bá jẹ ẹ̀fẹ́ sábúrú táwọn èèyàn mi yóò jẹ wọn máa rò lẹ́ẹ̀mejì dá ọ̀sẹ̀ dáadáa kan wá ń jóni o wà nẹ́bí mi kọjú ní ọ̀la ànẹ́bí bá kọjú sáwọn gbogbo àwọn tí ń bínú pé tọ́dà kọkùnrin hàn ó ti rí ẹ̀ hájú mi o. sọ̀lọ̀ lọ́ọ̀rùn àlọ́ ẹ dákun jàmá mùsùlùmí níbi àlọ́ ayédè lónìí mo ní ọ̀dàlẹ́wù kọ́nà ọ̀dọ́mọ àyáwù ọkọ àtìyàwó bàbá sọ́mọ ọ̀gá sọ́mọ ẹsẹ́ ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun ọpọlọpọ ọ̀tẹ̀ ńlẹ̀lẹ̀kún níbi èrò níbà olúwa سبحانه وتعالى subhanahu wa ta'ala ẹ̀ الكريم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه olùwà ni ẹ jìnnà sí mo rò àbá ọjọ́ báyìí ni èyí tó bá wọ yín lójú ẹ pọ lọ́rọ̀ ẹ bí kílókù mẹ́ẹ̀. àmọ́ a tó ti rí báwọn náà báyìí làwa náà tó ti rí bá tó ti wò wá báwọn náà báyìí làwa a ìdá nǹkan wúni o àti bábẹ́ lọ́dọ̀ anẹ́gbọ́ àmọ́tàmọ́tà àti Al-Qur'an Al-Karim mi o ní suratul Hujurat nínú ayé àtúrọ́tò ìfòjòrò àti ní ìfúnmọ́ àrò ọ̀nà ìdí ń fa ìró bú. ẹlòmíì òun náà kó lérò ní aláburú kan lọ́wọ́ àgbè bá a. èèyàn ti yín ọkọjá lọ òun ti gbà bí ó fi ká ah, ẹ rí bẹ́ẹ̀ ti kí ni síbẹ̀ tí máa kí yàn nú. wọ́n gbàrú ẹ̀ láyé. القرآن الكريم مبصر إن بمنا صر إن في وان يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين Olúwa ní bí kò kí kan bá wá bá yín ìjà àwọn ọgbọ́n dí lánàá yín wí ẹ̀rí rúnrìn tó ẹ̀rú júdé wò yín ni ẹ̀rí wa aṣọ tí wọ́n wọ̀ wá ni Olúwa ní pàtàkì ìjánu tó ṣe kàṣà ẹ̀wá di o torí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ áùtù sí ibò ọ̀hún bíjà hàlà ẹ̀ ṣe àwọn èèyàn láì mọ̀ fọ̀tún síbírù àdàmọ́ fàátùm nàdìmí ẹ wàá padà dẹni tí ó kábàámọ̀ lẹ́yìn kábàámọ̀ ọ̀kámọ́. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله أيها السلام أقول يا روالون كما قال حسن الظن بالناس حسن الظن بالمسلمين ẹjẹ́ àtúnyẹ̀ أراوا wa ọ̀nà الدين pẹ̀lú gbèrò ogun síra wa bàbá fẹ́ jọ ànábì wọn tá a fẹ́ jọ àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam inú tá a gbọ́dọ̀ ní òun ní ìwọ gbèrò dáadáa tọmọlàkejì rẹ mo ní kọ́dọ̀ òfin mọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ fámìlì ọkọ pé ó tó darí ibi iṣẹ́ ìyàwó dúró gbá ìyàwó náà lọ ọjà kò tètè rí mọ́tò tí e wọlé òbí ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ tí ń dé nítumọ̀ pé ń bọ̀ lọ́lọ́ lóbìnrin tá a máa jẹ́ gbẹgbẹgbẹ mà alukurani náà yàn alimọ́mìnà tẹlifọ́sọ̀n alikaafilà àwọn obìnrin tí wọ́n ò èrò wọ́n ò aburú bèlè mọ́tò èèyàn gbọ́dọ̀ wà kí àbùkù tó máa suspect wọn unnecessary lójú ayé anabi lẹ́ẹ̀kan sí ọlọ́pàá wa arákùnrin kan wá bá anabi gẹ́gẹ́ bí ọmọ ènìyàn qala ya Rasulullah inna imra'ati waladat ghulaman àtúwọ̀ ìwà anabi ìyàwó mi bímọ o àmọ́ ma dúdú ló bí lárúbáwá ọwọ́ abá anabi ó ní ìyàwó òun ṣe kíni ìyàwó òun bímọ òun á rí pọ́mọ yìí ó dúdú dúdú ń bẹ nínú lárúbáwá náà ó dòlé àmọ́ òun náà tẹ̀rí pé ń kẹ́fì nǹkan kan nù ọwọ́ abá anabi sallallahu alaihi wasallam anabi ń bí léèrè ń jọ́nà pé àdáka ebèlò tó nira gúnmi ẹ wò béèrè ẹ wò dáhùn ẹ̀kọ́ là anabi ń pè mí àdìwọ́ ó sì nù pọ̀ nìyí já gbìyànjú ká ní ìpìlẹ̀ bàbá rí aburú tá a rí báyìí ẹnẹ́jà á máa gbèrò ró owó ọ̀dà bí ìdà kan wú ni lọ́pọ̀lọpọ̀ ọgbà. ànábì ní so ní àǹfọ̀mí ọlọ́run ní wọn tó pọ̀ má àlùwánu hà nínú kọ́lọ̀ àwọn ràǹkómi rẹ̀ kọ́lá ṣùgbọ́n pupa ni wọ́n kọ́lá nàbí sallallahu alaihi wasallam ǹjẹ́ ọ̀kan kan bẹ nínú àwọn ràǹfọ́mì rẹ̀ yìí táwọ̀ ọ̀sẹ̀ ẹsẹ̀ bí ìgbà tí ọbẹ̀ dúdú díẹ̀ yóò gbà wọn yòókù ni wọ́n ti funfun àti pupa ni. a ò ní bẹ̀. alẹ́bí níbo ló ti jẹ́ ẹ̀ kọ́dà ẹ̀ máa gbọ́rọ̀ o ńgbọ́rọ̀ dọ̀rọ̀ ràǹfọ́mì kọ́dà làálàhù nàzàáwù ẹ̀rùkùn bóyá bàbá bàbá ràǹfọ́mì yìí kàdí dúdú yìí. alẹ́bí wọn náà gbèrò dáadáa bẹ́ẹ̀ lọ bèèrè inú fámìlì yìí wọ́n náà ó di nìkan làálàáwú nẹ́sà àhádà ẹ̀rùkùn tí ma wáyé lẹ̀ sọlọ́lọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí là kọ́ wa tílé bí tó sádùgbò ilé agbèrò búdé síra wa lónìí máa. láàrin àwọn àlùfáà àtàwọn tí ń gbọ́ wàásù èyàn wá béèrè béèrè látàrí ìbéèrè rẹ̀ ẹ ti fò ó pé bí ọ wà ní òrírù béèrè tí ń béèrè yìí àgbà ọjọ́ ẹlòmíì ò kúnu lónìí ní bá wá béèrè kí wọ́n mọ̀ pé àmọ́ mọ̀ sí rẹ o bẹ́ẹ̀ yẹn bá fi ìdúró fi kárùn ó sin lọ́nbọ́lọ́hún ò ti fẹ́.

àbúdùjálà wa ni tá a pé mo mọ̀ pé mo ṣe àwọn nǹkan kan síwájú ọlọ́run ìmọ̀ ìjọba àmọ́ ìjọba àmọ́ kò sí nǹkan kọ́ dá mi lójú lọ́dọ̀ ọlọ́run tí mo fẹ̀mí tẹ̀ pé yóò torí ẹ̀ kẹ́ mi ọ̀tayọ̀ nǹkan méjì kí ni nǹkan méjèèjì ọ̀hún àbúdùjálà lémi sọ ti ọ̀bá kan èmi èyí sì gbé wa bú fẹ́nìkan méjèèjì yìí tá a bá pé kí ni mo lérò pé yọ ọ́ là níwájú ọlọ́run ǹjẹ́ mi yẹn náà lè yí bẹ́ẹ̀ lé torí pé níbi abu níbi tí aburú èrò bu wà òun náà ní kéèyàn máa dá sí ní ọkàn púpọ̀ o tí wọ́n mélé wa àgbọ́dọ̀ sọ́dí tí wọ́n mú sọ̀ ń wá àgbọ́dọ̀ dákẹ́ àgbà wọn sọ létí mi gbogbo bẹ̀rù náà àfihàn abẹ́lẹ́ ọ̀sùn táwọn ẹ̀kọ́ wọ̀tá àdá olùwà kọ́dá kọ́dá fún kọ́mọ́tà tún wá sí gbogbo bí a kù sí arábí tá a kù sí òun ni tó ọ̀gbọ́n níbi náà ìmọ̀ lérò bú táwọn èèyàn kọ́lọ́n kọ́mọ́tà wò wá tàn bí àrùn burúkú yìí kọjá lè wó tó kọjá àwùjọ wó tó kọjá lù wó tó اللهم انصر من نصر هذا الدين واقبل اللهم من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين في كل مكان إنك على كل شيء قدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين